الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين عونك يا معين adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba ọba àlekè ọlá ọba tó mú wa bẹ̀rẹ̀ àwẹ̀ ramadan pẹ̀lú ayọ̀ àtàláfíà tá a fi bá débìtà bá délé ní lẹ́yọ̀ àtàláfíà náà ọlọ́mùsà gba àwẹ̀ náà lọ́wọ́ wa o ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run ọdún wa ń bọ̀ báyìí ọlọ́run jọba aláyọ̀ àtàláfíà jáfìdùnú sọdún náà já sọdún náà pẹ̀lú ayọ̀ àtòríire ọlá nàbí muhammad lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah adúpẹ́ pọ̀ lọ́wọ́ gbẹ̀yìn olólùfẹ́ wa tẹ́ ń pè wá tẹ́ ń lù wá lọ́gọ ẹnu wípé à ń gbádùn ètò yín ọlọ́run dákun mọ́sàsì dáadáa fẹ́ni kọ̀ọ̀kan wa àwa dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n kẹ́bùn fún wa àtàwọn tó ràn wá lọ́wọ́ lórí ètò yìí ọba Dr. Ahmed Salahuddin aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Standard Group of Company ọlọmọsọba adótì má padà lẹ́yìn yìí ọlànà Muhammad lọ́dọ̀ Ọlọ́run a dúpẹ́ lọ́wọ́ àwọn ojúlárí fans club lábẹ́ alákòóso alhaji wa Muhammad Taofiki ọlọmọsọba adótì yìí ọlọ́run ẹni Ọlọ́run ojúlárí fans club worldwide náà Ọlọ́run níjọ bàjẹ́ wọn náà máa fi sọdọ fàlàjì wa Abdullahi ojúlárí kọlọn dàkúmọjọ wálé láyé láyé wàrà fanahu makana aliya a ah, lásìkò púpọ̀ láàárọ̀ yìí pé kí ni a fẹ́ sáré lọ sí ìlú sẹ́yìn ẹ eh, mo sọ fún wa níjọ́ ní wípé gbogbo tá a ṣe sẹ́yìn a máa fi hàn yín ní sísẹ̀ǹtẹ̀lé eh, ìgbésẹ̀ àkọ́kọ́ léyìí a lọ sí ìlú sẹ́yìn nísìn gbogbo àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ lọ́hùn bàbá wa eh, Bello tá a ṣe pẹ̀lú bàbá Dr. ìkànnù méjì yóò wò orí afẹ́fẹ́ yín nísìn tẹ́ bá pàdé ọmọ tẹ̀lé ní ọ̀la lágbára Ọlọ́run a lọ sórí ọ̀rọ̀ tá a fẹ́ bára wa sọ wọ́n ní ọ̀rọ̀ náà ní atakwa Allah wọ́n béèrè lọ́wọ́ anabi Muhammad sallallahu alayhi wa sallam pé kí ni mbọ kí ni ń jẹ́ takwa eh. àti pé bo ni ń gbé. ṣebí kádé fìlà ni. anabi ni sallallahu alayhi wa sallam ẹ ti ẹ yóò gbọ́ ànábi. sallallahu alayhi wa sallam. ẹ tún yóò gbọ́ ẹ̀rẹ́ kan sí. sallallahu alayhi wa sallam. ànábi wa ni ntọ́njẹ́ takuwa atakuwa eh. ahuna eh. ànábi ọwọ́ rẹ̀ ó fi kan sẹ́ńtà gba àyà ah, rẹ̀ pé àtàkùwà àhúnà àtàkùwà ah, àhúnà fara dẹ́dẹ̀ mi rárá ah, ó eh. tún tún wí ó tún wí pé ìta ń pè ní bẹ̀rù ọlọ́run ìgbà àyà eh. ó ka àyà rẹ lọ́wà ó ka àyà rẹ. kò sí lára aṣọ. Eh, ara arùngbọ̀n kọ́ lọ́wà. nǹkan ara ṣòkòtò tí yóò tó lẹ̀kọ́ lọ wà. ara kéèyàn máa wọ aṣọ kan kọ́ kọ́ wọ́ wọ́ wọ́ kí wọ́n wá aṣọ pọ̀ bẹ̀rù ọlọ́run ló fi wá dá lákìísà. wàláì bí ànábì bá ń bẹ láyé lásìkò tá a wà yìí èmi ọmọdé aṣọ tí yóò máa o. gẹ́sínà ni gẹ́sínà sallallahu alayhi wa sallam. o ti wá sọ́ra rẹ dolo ṣé ọkàn ba islam jẹ́. alábìyẹsọ lóorùn. Allahu akbar anabi ni atakwa ahuna gbogbo ń tà ń pè níbẹ̀rù ọlọ́run igbá àyà rẹ̀ yìí ló wà kálukú wa ká fọwọ́ kan gbá àyà wa wò àtakwa ahuna. ahuna ìjọ ń bẹ ń bẹ. anabi hmm. ní gbá àyà rẹ̀ ni o ìtà ń pè ní takwa káwa wo bá a ṣe jọrí níwájú ọlọ́run ká wo bá a ṣe rí Masha Allah. A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Bismillahir rahmanir rahim. Masha Allah. Ya ayyuhalladhina amanu. Allah. ويكفر عنكم سيئاتكم الله الله ويغفر لكم الله والله ذو الفضل العظيم ẹ pariwo ọlọ́run lẹ́ẹ̀kan náà jẹ́ mọ́ ẹ rí tẹ́kùwà ẹ jẹ́ àjọ yẹra wa wò wàláyé bá a bá ní tẹ́kùwà á jẹ ìyà lórílẹ̀‐èdè yìí subahánàlá. wàlámù. wọ́n tún máa fi tiwa ṣe àpèjúwe fún àwọn ẹlòmíì tí wọ́n bá tún ń tẹ̀nà àyà. ànàmọ́ àbúwálùkún wà ọ̀làdùkún fitnatun. fitnatun. taqwa ẹ jẹ́ àjọ yẹ̀ wò ǹjẹ́ wọ́n bẹ̀rù ọlọ́run ǹjẹ́ mi bẹ̀rù ọlọ́run láàrin ìwọ àtìyàwó tó o fẹ́ tó bẹ̀rù ọlọ́run láàrin ọ̀rẹ́ méjì tẹ́ ẹ rìn tó bẹ̀rù ọlọ́run láàrin ìwọ pẹ̀lú àwọn ẹgbẹ́ tó ń ṣe tó bẹ̀rù ọlọ́run wá yẹra rẹ wò tó ń lọ ṣé o ọlọ́run bẹ́ẹ̀ ọ̀gá sọ máa ṣe gbogbo wa ẹ jájọ yẹ̀ wò àáfàá sọ máa kéwu rẹ̀ sọ ọ̀bẹ̀rù ọlọ́run. ọ̀sàwá one thousand ní owó tán. Allahu akbar. Atakuwa ahuna. Faradada mirara. Faradada mirara. Anabi tún tẹnu mọ́ pé àníṣe yìí ẹ̀ ẹ̀ ń pé ń tàn ìbẹ̀rù ìgbé àyà rẹ̀ lọ́wọ́ ìgbé àyà rẹ lọ́wọ́ àgbà tó lóun ní wà sámsì Wa tó áhà wà lọ́kọ́bárì sàtàlá máṣá Allah. wọ́n ní kò mọ́rí ìlà Allah. wà á máa ṣàwá. máa ṣe ha fujúrọ̀ ha Allah. àfúláhà máa ń zàkà. wọ́kọ̀ dín kọ́ọ̀bà máa ń dàsà. kàtà bá sàmúlù bí tẹ̀kọ̀. kàtà bá شقاها وقال له رسول الله ناقة الله فسقيا فكذبوه فكذبوه فكذبوه فعقروا فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها ولا يخاف عقباها ẹ̀yin èèyàn mi mo bẹ̀ wá nítorí ìtọ́lọ́run àti tàǹdà ní máa gbáyé yìí lọ ìwọ̀nba tá a bá gbé ń bẹ̀ ẹjẹ́ àjọ fi rọra gbé ẹjẹ́ àjọ fi ìfàyàbalẹ̀ gbé ẹjẹ́ kájọ fi ìfẹ̀mítánra ẹni tán ojókòó tì mí ni ẹ̀mí rí ọ̀dá sí tèmi ọ̀ ń bá mi sọ̀rọ̀ ẹni wà láyé ọ̀rẹ́ kí n kú ọ̀láyé lọ́ ń ṣe. ọ̀rẹ́ kójú ó tì mí lọ́ ń ṣe ẹjẹ́ ayẹra wa wò bá a bá pẹ́ báyìí láàmú abọ́ ilé èdè lọ wàláyà wa láàjìyà tó gbẹ̀yìn gbogbo sáyìn tí ẹ ti wà nísìnyí pé àwa láàjẹ ìyà tó gbẹ̀yìn lórílẹ̀‐èdè yìí tọ́ra wa yìí nìkan ni àwa Yorùbá yìí nìkan ni àfẹ́ràn ara wa dé títì mbẹ́wò ọ̀nà wo ni ń gbà bó ní ṣe ń ṣe tí fi ń ṣe gbogbo tí ń ṣe wèrè wèrè tún ń béèrè bó lọ́rọ̀ ti ẹ rí wájú Ọlọ́run ò bá sí tẹ́kùà kẹ́dà ó bẹ̀rù ọlọ́run ó ní gbé àyè tọ́lọ́run gbé ọ sí ó sì ní gbé tọ́mọ́nìkejì náà gbé bí ọlọ́run gbé sí. ó ní bàbá ọlá ní owó ni ṣé wọn náà ṣògùn àròká ni. wàṣàmùsì wàdùnháhá. ọlọ́run lémi ọlọ́run ẹ pariwo ọlọ́run lẹ́ẹ̀kan náà ọlọ́run lémi ọlọ́run mo fẹ́ búra fún yín kẹ́ ẹ lè mà. والشمس وضحاها ọlọ́run bọ́ọ̀rù tó ràn lọ́wọ́ yìí mo fi búra. wal qamari idha talaha. òṣùpá ńgbà ọba yọ tó jẹ́ pé kò síbi tí ọ̀ka tó bá ń dòṣùpá ọjọ́ kẹlá ọlọ́run lémi ọlọ́run èmi ni mo ràn báwọn kì í ṣòṣùpá kankan èmi náà ni. wálé kọ́mọ́rì ìdá àtàlà tún fi búra. wàlẹ́yìn tá yẹ̀kọ́ sọ́ọ́. nígbà tó rú bá rú tí ọ̀sẹ́ nìkan kan ń ta máa fàwọn èèyàn aburú ọlọ́run lémi ọlọ́run ni mò ń mẹ́mẹ́ mo fi búra. wàlẹ́yìn di pé ọ̀sán pọ́n gan gan gan gan bó ṣe pọ́n yìí ọlọ́run lémi ọlọ́run ni mò ń mẹ́mẹ́. wà á sàmà bẹ́ẹ̀ ọba dá mi mọ̀ èmi ni. wà á má bàná. ẹ ẹ mo gbọ́. wà á sàmà ìwà má bàná. ọlọ́run ní sọ́mà tẹ́ ń wò lókè tẹ́ ẹ̀ mọ bí mo ṣe ṣe nǹkan mi síbẹ̀ mo fi búra fún ọ ìwà náà Muhammad. wàlá àwùjọ wa máa tọ̀ ha ha ilẹ̀ tẹ́ ẹ tẹ́ ẹ mọ bí ó pin sí èmi mo ṣe nǹkan mi mo fi búra lẹ́yìn lórí. wàlá áùtì wàlá tọ́ha. wàná sí wàmẹ ṣàwá. ẹ pariwo ọlọ́run lẹ́ẹ̀kan náà ọlọ́run ni wàá náà sìn wọ́n máa ṣàwá. akramakumullahu alkarim. ibi à ń bọ̀ nù òní hmm. ọ̀dà fún ọ bó o lè mí ìrẹ́rí sọmọ nìkejì. bó o nínú.